atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún ànábìwa muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo àwa mùsùlùmí abẹ́lọ́hún òbítíbitì àánú ọlọ́run àti ìtọ́sọ́nà rẹ̀ kọ́lọ́run máa mú bá gbogbo àwọn tí wọ́n jẹ́ àfa wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ ó bẹ̀rẹ̀ ń bí ó gbé bẹ̀rẹ̀ tó fi débi tó délé ní àwọn tó ń bẹ láyé inú wọn àpadà síbú ọlọ́mọ fi kàn wọ́n àwọn tó ti bọ́ sálì kìyàmà ọlọ́run kó bá foríjì wọn àwọn òbí tí wọ́n bí wa ọlọ́run bá ṣe dáadáa fún wa gbogbo ẹnikẹ́ni tó wá níbùlápá dáadáa nínú tá a jẹ́ lénìí ọlọ́run apàdà síbú ọlọ́run mọ́ fi kàn wọ́n àwa bẹ̀ lọ́run ọba iṣẹ́ olóore yìí ọlọ́run kò fi sínú òṣùwọ̀n iṣẹ́ rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha biqalbin salim níbi tí a bá tafsiro wa dé lánàá ibẹ̀ náà láti tún máa tẹ̀síwájú lẹ́ni pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run bá wa sọ̀rọ̀ nípa ìṣesí àwọn kèfèrí kèfèrí ìlú maka àyà wọn nígbéraga púpọ̀ wọ́n sì ní ìfẹ́nú lérí òdodo èyí tó fojú hàn tọ́lọ́hun fi rán Ànábì Muhammad sallallahu alayhi wa sallam bódodo ọ̀hún ṣe fojú hàn tó wọn ò ṣetán láti gbà á ọlọ́run ọba wa ń jẹ́ kó yé wa inú alukur'an alkarim pé wọ́n gbà wọn ò gbà ó ìyẹn ò ní kó dodo ọmọ màá jó dodo àdámọ́tọ́lọ́hún sì dámọ́ dodo nu. No pé èèyàn pọ̀ ń di òdodo kò ní kó dodo ọmọ jẹ òdodo kó dodo nìkan ó ríra rẹ̀ èyí ò ní ọmọ òdodo fi jẹ́ kó yá Muhammad sallallahu alayhi wa sallam pé báwọn Maka bí wọ́n bá láwọn ò gbà mọ́ bá wọn jẹ́rìí lórí táwọn dúró lé lórí látara eléyìí bá ń wa. nípa ọ̀rọ̀ ọlọ́run ti sọ̀rọ̀ àwọn kèfèrí ọlọ́run tún wáá fẹ́ bọ́ sórí ọ̀rọ̀ àwọn ahlul kitab àwọn tá a fún tírà àwọn yahudi àti nasara nítorí pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam àwọn tí anabi bá ní maka àwọn kèfèrí là anabi bá ní maka àwọn kufaru wal mushrikun kèfèrí ọ̀ṣẹ́bọ ànábì bá nílùú mọ́kà àwọn ẹ̀ta sàrà díẹ̀ nínú àwọn nàṣọ́ra wọ́n ń bẹ nílùú mọ́kà ṣùgbọ́n ní madina àwọn yahudi ìran yahudi mẹ́ta ló wà nílùú madina tánàbì bá nígbà tánàbì délùú madina àwọn ìran kan nínú àwọn ìran Yahudi wọ́n ń pè wọ́n ní Banu Koinoka ìran Yahudi kan ni wọ́n jẹ́ wọ́n ń pè àwọn ìran Yahudi kan wọ́n ń pa wọ́n ní Banu Quraiza àti àwọn Banu Nadir àwọn ìran Yahudi mẹ́tẹ̀ẹ̀ta yìí ànábì bá wọn nílùú Madina sallallahu alayhi wa sallam ìgbà tíjọba ti Islam wọ ìlú Madina anabi ò sọ pé túláàsì káwọn Yahudi yìí kí wọ́n di mùsùlùmí ẹ máa lo ìlànà ẹ̀sìn yín ṣùgbọ́n ìjọba ti Islam òun ló ní ìlú Madina ìdí tó sì fi rí bẹ́ẹ̀ ó ní wípé anabi Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ṣe ìlú Madina ní ibùjókòó fana muhammad sallallahu alaihi wa sallam lóbi jẹ́ pé kì í ṣe pànàbí fogun gba ìlú madina kì í ṣe pogun ni wọ́n fi gba ìlú madina anabi ran mus'ab bin umair radiyallahu anhu nígbàtí àwọn ará madina tí wọ́n ń wá gba islam lẹ́yọ kọ̀ọ̀kan anabi wa ara mus'ab bin umair àtàwọn kanú àwọn sọ̀hábà pé ẹ lọ́ máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ra wọn àfa lọ. ká lọ máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀sìn yìí ni àwọn sọ̀hábà ń kọ́ àwọn aráàlú Madina débi wípé àwọn wọn gan ti gba Islam ṣáájú kánábì ò tó dé lu sallallahu alayhi wa òun la fi rí mú jáde níbẹ̀ wípé kò sí Islam ká tó ká kọ́ àwọn èèyàn Islam irú ìlú tá a wà yìí bẹ́ẹ̀ bá sọ lọ títí ẹni pé àwọn àfáà kan láti lọrin àwọn àfáà kan látọ̀fà wọ́n wá sákòrẹ́ wọ́n wá ń káwọn èèyàn kí wọ́n ń káwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam ọba máa gbalẹ̀ kì í ṣe pé báyà gbà tí wọ́n ń bọ̀ àdá ni wọ́n kó lọ́wọ́ tí wọ́n ní tẹ̀ bá ti ṣe Islam apààyàn là ẹ sì máa wo káàkiri gbogbo ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ẹ gbọ́ pé àfáà kan ó wá ó jókòó bẹ́ẹ̀ ó ń káwọn èèyàn lẹ́kọ̀ọ́ nígbà tóun wá padà lọ àwọn ọmọ rẹ̀ wà ń bẹ̀ àbáwọn ọmọ onílù gan náà tó ti kọ́ lẹ́kọ̀ọ́ àwọn náà padà wá dà fa bí islam ṣe taka nìyẹn nítorí pé anabi sallallahu alayhi wa sallam anabi ti rán Mus'ab bin Umair lọ sí madina kọlọmọ kọ́ńkíw bàtà anabi ó fi wá padà wọlú madina gbogbo ọ̀gọ̀rọ̀ àwọn aráàlú madina ti gba islam òun ló fi jẹ́ wípé abdullahi ibn ubay ibn salul arákùnrin yìí lẹni tí wọ́n ti ń gbẹ́tò kalẹ̀ páwọn fẹ́ yàn lọ́ba nílùú Mọ̀dínà tẹ́lẹ̀ kánábì òtó dé tó náà ti múra gbogbo nǹkan tó ń wò fi jọba ó ti múra ẹ̀ kalẹ̀ ṣùgbọ́n gbàtà nàbì sallallahu alaihi wasallam dé gbogbo àwọn aráàlú Mọ̀dínà ni pé ah bó o lódìdí ànábì ọlọ́run ó ṣe wà nílùú tí wọ́n wà ní ìwọ lọ́ba ìlú ah, òṣèṣe ìjọba ti Islam ni ó gba gbogbo ìlú Mọ̀dínà Abdullahi ibn Ubay ibn Salul òun náà kò sí sí ní tó léwí torí pé gbogbo ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó ti wàá lù Mẹdínà wọ́n ti gba Islam wọ́n ti juwọ́ ju sẹ́lẹ̀ ìdí nìyí tó fi jẹ́ wípé Abdullahi bùnú Ubay bùnú Salul òun gbà lójú ṣùgbọ́n lẹ́mìí rẹ̀ kò gbà kánábì òjò lórí gbogbo mùsùlùmí ní ìlú Mẹdínà lórí láti bò ẹni tó wá láti Mẹ́kà bóòlù òun sì wá máa jó lórí ilé ogun àwa lórí ní ìlú Mẹdínà ìdí nìyẹn tó fi jẹ́ mùnàfíkì ó sì kù sí rí mùnàfíkì ọ̀hún so látara àdí eléyìí ànábì báwọn yahudi nílùú madina ọlọ́run ti sọ̀rọ̀ àwọn kẹfìrí ìlú maka fún wa nínú àwọn tafsir tá a ti ṣe lánàá ìjẹta ìjẹrin ṣùgbọ́n èyí tá a tún fẹ́ kẹnu bọ̀ lénìí ọlọ́run tún fẹ́ gbé ọ̀rọ̀ kó àwọn yahudi àti nasọ́ra àwọn jews àtàwọn christians ọlọ́run fẹ́ gbé kó wọn lójú nípa àwọn ẹ̀rí tó fojú hàn lérí ipá ní muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون أعوذ بالله abẹ̀rẹ̀ tutuma alukur'an pẹ̀lú fífi ọlọ́run ṣe olùṣọ́ kó ṣọ́ wa níbi aburú shaitan arrojim ay almarjum torí pé inú èdè lárúbáwá tí wọ́n bá ní nǹkan kan wá ní òṣùwọ̀n fàáyìl a máa túmọ̀ sí ismul fáìl a sì túmọ̀ túmọ̀ sí ismul maf'ul tí wọ́n bá ní kọtíìlì ayé makutulu ẹni tí wọ́n pa tí wọ́n bá ní rojim ayé marujum ẹni tá a lẹ̀ ló kó gbogbo aburú oní shaitan bisimilahi rahman rahim. bisimilahi rahman alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run arahman ọba tí ó kẹ́ gbogbo wa láyé àtẹni tó ṣe tọlọ́hún ọlọ́hun yóò kẹ́ àtẹni tí ò ṣe tọlọ́hún gbogbo wa náà lọ́lọ́hún ó papọ̀ kẹ́ bọ́lọ́hún bá tún wá fẹ́ dára a sì tún wá máa kẹ́ni tí ò ṣe tiẹ̀ gan ju ẹni tí ń ṣe tiẹ̀ lọ kó lè máa jádánwò fẹ́ni tí ń ṣe tọlọ́hún kó sì lè máa jẹ́ àlè istidraj ìdẹ́lẹ́kẹ́ fẹ́ni tí ò ṣe tọlọ́hún yóò wá ní kílẹ̀ ní kó ń ṣe tọlọ́hún sí àwọn ò ṣe tọlọ́hún nǹkan ń da ẹ̀yin tẹ́ ẹ ṣe tọlọ́hún kílẹ̀ rí bẹ́ẹ̀ sì ni àdánwò ni arohim ṣùgbọ́n níjọ́ gbẹ̀ndé alikiyama odò ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ́ ló fi jẹ́ pé nínú alukur'an ntẹ́ máa rí náà ni wàkánà bílí mu'minina rohima rohim ibi tó bá ti lo rohim mu'minin oní ó kódà gbàtọ́ ń fi rohimu tó fi ròyìn anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ńlá kọ́ dídá akum rasulun min anfusikum azizun alayhi ma anitum harisun alaykum bil mu'minina raufun. nítorí wípé rahim arrahim ìròyìn tọ́lọ́ ni ṣùgbọ́n ọlọ́run ọba lè tún fi ìròyìn rahim yìí àmọ́ tún fi ròyìn ẹ̀dá lọ́lọ́run ọba fi ròyìn ànábì pẹ̀lú rahim. Mm -hmm ọlọ́run ní ń jẹ́ arọ́ùf ọlọ́run bá ròyìn ànábì pẹ̀lú rọ́ùf àmọ́ ọlọ́run ọba òfin rahman ròyìn ẹ̀dá kankan àfọwọ́n nìkan ló dání ló fi jẹ́ pé sifatun mukhtasọ lillahi subhanahu wa ta'ala ọlọ́run fi rahim ó fi ròyìn ànábì ó fi rọ́ùfù ó fi ròyìn ànábì àmọ́ rahman ọlọ́run ìfi ròyìn ẹnìkankan ló fi jẹ́ wípé bẹ́ẹ̀ yẹn bá wá ní fẹ́ńsọ̀ o ò lè sọ pé arahman fẹ́ńsọ̀ abadan o gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ bí ìgbà téèyàn sọ pé Allahu fẹ́ńsọ̀ ni láíláí o gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ torí pé kẹ́límà arahman o lè sọ pé abdulrahman fẹ́ńsọ̀ sùmọ́kọ̀ wá ní arahman fẹ́ńsọ̀ àṣìṣe ni èèyàn gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n rahim o lè sọ pé rahim fẹ́ńsọ̀ o lè sọ pé rahuf fẹ́ńsọ̀ o lè ní latif fẹ́ńsọ̀ o lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n Allah o gbọ́dọ̀ pé Allah fẹ́ńsọ̀ o lè sọ pé arrahman fẹ́ńsọ̀ lọ́lọ́wọ́n bá fi sọ pé kúlúdó Allah awédó rahman orúkọ ọlọ́wọ́n bá pọ̀ ṣùgbọ́n ó dá méjì yẹn yọrí ọlọ́wọ́n ní kúlúdó Allah ẹ pè ọlọ́run Allah awédó rahman àbíkẹ́ ẹ pè rahman ó wá dá a lé kó wá dá kọ yòókù ó ní àyàmà tẹ́lẹ̀ ọ̀hún ajẹ́ pé méjèèjì yẹn ọlọ́rìn nínú orúkọ ọlọ́run gbogbo ẹ̀ náà la fi bẹ̀rẹ̀ tafsir bismillahir rahmanir rahim. ọlọ́run ọba ní alẹ́dínà àtẹ̀yìnà humul kitab ọlọ́run ní àwọn tá a ti fún ní tírà àwọn wo làwọn tá a fún tírà ṣáájú anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó náà ní àwọn yahudi àtàwọn nasọ́rọ́ gbogbo ibi tọ́lọ́run ọba ti ń lo ahalul kitab kò sí ìtumọ̀ kankan táwọn afúnímọ̀ tẹ̀síìrù máa ń fún ju àwọn yahudi àtàwọn nasọ́ra lọ gbogbo ibi tọ́lọ́n bá ti lò nínú alukur'an bó tilẹ̀ jẹ́ páwọn tọ́lọ́n tún fún ní tíra yàtọ̀ sáwọn yahudi àti nasọ́ra ó pọ̀ nínú àwọn ànábì ọlọ́run tó ṣáájú ànábì ibrahim ọlọ́run fún tíra ànábì dawud ọlọ́run fún tíra ṣùgbọ́n làwọn a máa ṣẹ̀ṣà àwọn yahudi àti nasọ́ra tó bá ti ń sọ̀rọ̀ nípa ahlul kitab Qur'an bẹ́ẹ̀ sì ni jíjìnà tó ń bẹ láàrin anabi Isa àti anabi Musa kìí ṣe kékeré ó jìnà púpọ̀ tefetefe àmọ́ ọlọ́run ọba máa ń sábà máa lo méjèèjì tá bá ti ní ahlul àwọn Júù àti àwọn nasọ́ra bó tilẹ̀ jẹ́ wípé Yahudi ọlọ́run ò sọ ẹ̀sìn yahudiya kalẹ̀ nasaraniya kò sí nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ni wọ́n pera wọn bẹ́ẹ̀ ọlọ́run bá fi máa ń sọ pé alladhina qalu inna nasara àwọn tí wọ́n láwọn ni nasara àwọn náà pera wọn bẹ́ẹ̀ ntí ń jẹ́sìn lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run onáà ní alìsílámù ó ní gbogbo àwọn ànábì ọlọ́run pátápátá ó ní wọ́n ṣe tọ́lọ́run bá fẹ́ wá pè wọ́n ní pípè ọlọ́run ọbọ̀ sọ pé ya ọlọ́run ó ní ahlul kitab àwọn fụntira fún tíra wọn ó ṣe pè wọ́n ya ayyuhal ladina hadu ṣùgbọ́n kọ́lọ́run wá ní ya ayyuhal yahud sáà ríru kẹ́bọ́n kọ́lọ́run sì máa ń sọ wípé ọlọ́run ọba ń jẹ́ wa nínú alukur'an. ọlọ́run ọba ní alẹ́dínà àtẹ̀yìnà ọmọlẹ́kìtà ọlọ́run ní kẹrẹ àwọn tá a ti fún ní tíra ṣáájú ṣáájú anabiwa muhammad sallallahu alayhi wa sallam àwọn yahudi àtàwọn nasọ́rọ́ yaarif. wọ́n dá anabi mà sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ nínú wọn. No tí wọ́n nímọ̀ nípa tírà tí ń bẹ lọ́wọ́ wọn nítorí pé gbogbo òwe tí ń bẹ lọ́wọ́ wọn la sọ̀rọ̀ nípa anabi sallallahu alayhi wa sallam kódà ọlọ́run sọ nínú àwọn òwe ọwọ́ wọn ọlọ́run sọ bánabi ó ṣe rí ibi inú ìran tí ó ti jáde kí ni ó jẹ́ ìṣesí rẹ̀ bó ni ó ṣe máa hùwà gbogbo nǹkan nípa anabi lọ́lọ́run ọba sọ nínú àwọn òwe tí ń bẹ lọ́wọ́ wọn àmọ́ àwọn ìwé wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti fọwọ́ pa àwọn nǹkan yẹn rẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn díẹ̀ díẹ̀ sì tún ṣẹ́kù ńbẹ̀ ṣùgbọ́n wọn ò ní fún nítumọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba fi ń jẹ́rìí sí nínú Qur'an ọlọ́run ọba ni ẹ bi wọ́n léèrè àwọn tó bá nímọ̀ nípa ìwé tó ń bẹ lọ́wọ́ wọn ya'rifunahu kama ya'rifuna abina'ahum. ya'rifunahu kama ya'rifuna abina'ahum. wọ́n dá ànábì mọ̀ nínú ìwé tó ń bẹ lọ́wọ́ wọn kàmá ya'rifuna abna'ahum bí baba ṣe mọmọ ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa nábì sallallahu alaihi wasallam lẹ́ẹ̀fì rí wípé béèyàn bá tó ẹgbẹ̀rún tó bá ní kí baba kan kó tọ́ka sọmọ rẹ̀ yọ dọ́mọ rẹ̀ mọ̀ torí pé ó ní ní tí ó fi dọ́mọ rẹ̀ mọ̀ bí èèyàn ṣe máa mọ èèyàn bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọba ti fi dídé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam inú ìran tí ó ti wá kí ni ó já àwọn ìṣesí rẹ̀ ọlọ́run ti sọ gbẹ̀nú àwọn ìwé tí ń bẹ lọ́wọ́ wọn ọlọ́run ọba fi sọ pé ya'rifunahu kama ya'rifuna abna'ahum. wọ́n dá ànábì mà kama ya'rifuna abna'ahum gẹ́gẹ́ bí bàbá ṣe máa dá ọmọ rẹ̀ ma. bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa nábì pẹ̀lú ọwọ́ wọn. alladhina khasiru wọ́n ṣe máa tó yìí ǹjẹ́ wọ́n wá gbà bí? wọn ò gbà á gbọ́. ìgbà tí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tànábì ń bẹ ní kékeré tó ṣe ìrìn àjò pẹ̀lú ẹ̀gbọ́n bàbá rẹ̀ lọ sí ilẹ̀ sham nígbà tó dé ilẹ̀ sham rọ́hìbù kan tó bóun ṣe rí lọ́wọ́ ní àtà ah, yìí wá síbí ah, àwọn mú ọkàn tẹ̀lé ni pé ah, ọmọ yìí sọmọ lásán o torí ti rí ẹni yẹn nú àwọn alùkìtàbù ni bó ṣe rán nàbì bó ṣe wò pé ó ní mò ń páyà lórí ọmọ yìí torí pé àwọn àmì tí ń bẹ lára rẹ̀ àwa tá a nímọ̀ nípa kìtáàb tá a ti dá mọ̀ póun náà lọ́lọ́wọ́n bó gbé dìde ìdí nìyí tó fi jẹ́ pé bí wọ́n sì ti máa nẹ́bí padà nìyẹn lọ́dún náà sòyẹ́ ń túmọ̀ sí pé ntọ́lọ́wọ́n bá ń sọ yìí kò sí èméjì ń bẹ gbogbo àwọn ìwé tó ṣáájú pàápàá jùlọ Injil àti Taurat ọlọ́wọ́n ọba ti ṣàlàyé ànábì ó ti sọ núran tí ó ti jáde ó ti sọ agbègbè ibi tí ó ti jáde ó sọ ohun tí ó máa ṣe kódà ó sọ débi wípé nínú agbègbè ibi tí ó ti jáde igi dàbínú ó pọ̀ mbẹ́ ó ń bẹ nínú báíbù dìní gbogbo àwọn nǹkan yẹn ẹ̀mí mímọ́ ni ìtumọ̀ tá à ń tu sí ìtumọ̀ olùtùnú tí ó yípadà dé rẹ̀ ẹ̀mí mímọ́ ni so látara àdé eléyìí ọlọ́run ọba wa ń jẹ́ kó yẹ wà nù alukur'an pé yarifuna o kama yarifuna abina'ahum. ọlọ́run ọba ni wọ́n mọ ànábì bí bàbá ṣe mọ ọmọ. alladhina khasiru. ọlọ́run ọba ní kẹ́ẹ̀rí gbogbo ẹni tó bá ṣòfò ayé àtijọ́ gbéńdé alikiyama òun náà lẹni tí ò ní gbà nábì gbọ́ sallallahu alayhi wa sallam òfò ayé àti talikiyama òun nìkan wá túṣe èèyàn wò níjọ́ gbéńdé alikiyama kéèyàn wọn wàá ní al-iman aw at-tasdiq bi risalati muhammad sallallahu alayhi wa sallam wọn wá yẹ ṣe èèyàn wò àwa rí wípé kò ní gbàgbọ́ àná muhammad sallallahu alayhi wa sallam pàápàá jùlọ gbogbo ẹnikẹ́ni tí bá ń bẹ ní sáà tànẹ́bì yìí nítorí òpèrà rẹ nígbà tọ́lọ́run ti gbá nẹ́bì dìde ọmọlẹ́yìn ànẹ́bì ni ọ́ akáláṣe olè yọmọkọ́mọ ṣùgbọ́n lókùrú ìgbà tọ́lọ́run ti gbá nẹ́bì dìde gbogbo ẹnikẹ́ni tí bá tún bẹ láyé ńgbà náà ọmọlẹ́yìn ànẹ́bì sallallahu alaihi wasallam ni. ọlọ́run ọba ní alẹ́dínà kọ́sẹ́rù àǹfọ̀sàhún ọlọ́run ní kẹrẹ́ àwọn tí wọ́n ti ṣòfò tán pàdánù ẹ̀mí ara wọn gbogbo ohun tó lè jẹ́ oore fún wọn láyé wọ́n ti pàdánù ẹ̀ torí pé alẹ́kùsọ̀rọ̀n awil khasara òfò òun náà ni thubutu nafuyu arribo kéèyàn ó mọ rírì kankan bó ti wulẹ̀ kó mọ́ oníjẹ́ khasara ọlọ́run bá fi ní alladhina khasiru anfusahum kí ni ìdí tá a fi ní khasara ń bẹ ẹ rí wípé ẹni tó ṣòwò tó jèrè yóò ṣe wàhálà ẹni tó ṣòwò tó ń ná jèrè ó náà ṣe wàhálà bẹ́ẹ̀ ni ẹni tí ó gbà nábì gbọ́ gbogbo iṣẹ́ tó lè gbé èèyàn wà lè náà ó ṣeé ṣe kó ṣe kódà ẹ̀rẹ̀ lòmíì nínú Ramadan gan yóò tún máa bá ní gbààwẹ̀ kódà ẹ̀rẹ̀ lòmíì níbi àwọn iṣẹ́ olóore yóò pọ̀ níbi iṣẹ́ olóore kódà níbi ìwà dáadáa àmọ́ tẹ́ ẹ bá wá túṣẹ́ rẹ̀ ẹ wá rí wípé kò nígbàgbọ́ nu àná Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn tó ṣe yẹn pátá lọ́lọ́wọ́n bá fi sọ pé alladina khasiru anfusahum ọlọ́run láwọn tó ṣòfò ayé àtọ̀run ọ̀nà làwọn tí wọn ò nígbàgbọ́ nù ṣẹ̀tàrán anábìwá Muhammad. làwa fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bá a ti ń sọ fún wa wípé ọpẹ́ ní tó ṣe wá lọ́mọlẹ́yìn ànábì wa Muhammad wa man hadha bi rasuli. a rí pé nu wa tá à ń tu yìí ọlọ́run ọba bí ṣe ń fi tàwọn gún wọn lára ọlọ́run sì ń àmì tiwa látara apá àjọmọlẹ́yà ní Muhammad sallallahu alayhi wa sallam jama téèyàn bá tún wá ń gbọ́rú eléyìí sọ́wọ́ ẹ̀ kó tún wá máa tọ́jú lé orí àpáta kan kiri wọ́n wá mú ọ lọ orí odò wọ́n lọ ń wé ọ lódò ẹni tí ọ̀wá gbọ́n tó ọ̀wá ń gba àgó mọ́ ọ lórí wọ́n wá ní kí lórí baba alágbájá nígbà àdánwò náà ni àdánwò òun ò lè lọ àtijọ́ tá a ti dáyé la ti dá àdánwò mọ́ anabi adamu aleyhi salatu wa salam bá àdánwò ọba kan kò ní kó nu àlìjẹ́ náà ẹnupa àjọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam oríire tó ga jù nìyẹn làáfàá fi sọ fún wa pé wàá máa ní haza abẹ́rọ̀ sọ́ọ́lẹ̀ fakọ́dínà jàmẹ́ nìrọ̀. wàá máa ní haza abẹ́rọ̀ sọ́ọ́lẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti fi tiẹ̀ tẹ̀lé ta nábì sallallahu alayhi wa sallam iná já mi nìrọ lèkọ́lèkọ́ omi rọ̀sọ́lọ́ lèkọ́lè àásìn àwánú tó bẹ́lẹ̀ máa ń bẹ̀ hódáhù kọ́dé tá a dá mi dìínà ni sọ̀lá lè bá dẹ̀ ọ́ lè máa nánú alana bẹyìn yele òhùnmá sọlálíbàdé olùmọ̀nàánú ọlọ́run ọba albadiu ọba oníbẹ̀ǹbẹ̀ ńlọlọ́n kí náà ń pè ní bẹ̀ǹbẹ̀ ńlọba tó ṣe pé ń ṣe nǹkan láì ṣe pé òwò níbì kan rí albadi badiu samawati wal ardi nánú alana bẹyìn òhùnmá wà. لا يمليه دافي لمسايا وسيت سيت تعناني برسولي فقد نجامي tó jẹ́ ká máa sọ eléyìí ni pé téèyàn bá jọmọ lẹ́yìn ànábì sálàsálà tó tún wá ń wọ̀ hún tó tún ń sí nǹkan ti kọlu a fi rí pé ẹ̀sìn tí ń gan ẹlòmíì ń bẹ tá a bá ti ń sọ̀rọ̀ yóò ní àwa mùsùlùmí ibẹ̀ ní ká ẹ ti lọ ẹ̀mí a máa sọ pé ẹjẹ́ wọn máa lọ nígbà tọ́nà wọn ò papọ̀ kó wá níbi tí ń lọ ẹ àwọn kan ti lọ àwọn kan ti lọ ẹjọ́ kálukú ọmọ lọ ẹni àti ẹ̀ papọ̀ lèyàn sọ pé ó ti fìyàn ṣùgbọ́n ọ̀nà ọ̀pápọ̀ ibi tó ń kálukú ń lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní anábìlà wa ń tẹ̀lé sọlá ọ̀sán ọlọ́run sì ti wá kí wa kí oríire pàjọ́ ọmọlẹ́yìn anábì wa Muhammad ọlọ́run ọba sọ pé aládìní kásìrò ànfúsàhùn fàùnlá wàmánì àtìlámù mímánì fútàrọ̀ àlàlá ìkẹ́tìbánì àwòkàdàbà bí àyàtìhìn. wàmánì àtìlámù mímánì fútàrọ̀. كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون ọlọ́run ọba ni wà mẹ́n aflamu sígàtù tefdil ta ni kò sẹ́ni tó ṣe àbòsí jùlọ àfẹ́lámù ẹni tó ṣe àbòsí tí ààrẹ nìkan tó ṣe àbòsí tó láyé òun náà lẹni tó ṣe wípé mímọ nífítàrọ alálà ìkẹdìbà òun náà lẹni tó lanu gbàgà tó sì parọ́ mọ́ lọ́hún òun lẹni tó ṣàbòsí jùlọ nínú píparọ́ mọ́ lọ́hún ni kálọ́lọ́hún bímọ ọlọ́run ọba ní yakadu samawatu yatafatorna watanshakul jibalu watanshakul sàn watanshakul jibal watanshak takadu samawatu torna watanshakul ardu watakhirul jibalu haddan anda hauli rahamani walada ọlọ́wọ́n bá ń takadu samawatu yatafattorna ọlọ́wọ́n ní sáma fẹ́ lè pín sí kó ya sí pẹ́rẹpẹ́rẹ watanshakul ardu ilẹ̀ fẹ́ lè pín kó kó pín sí méjì watakhirul jibalu haddan bẹ́ẹ̀ sì ni òkè ńláńlá wọ́n fẹ́ lè kú dànù nítorí kíni ìrọ̀hàmà ní wàhálà ọlọ́run ní pé ká sọ pé mo kàn pé ẹnìkan mọ́ mi kàn pé ẹnìkan mọ́ mi lọ́mọ pípẹ́ eléyìí náà ẹlòmíì wàá máa fẹ́ pé ọlọ́run lọ́mọ àlè sọ tọ́ba ló ń bímọ ìwọlọ́kan tiẹ̀ ń bẹ́ẹ̀ bọ́ba jọ́gbìyà kí tọ́lọ́ba ló bímọ kí ló ṣe sọ̀rọ̀ nìyẹn ọlọ́run lòun ò bímọ a sì gbúdọ̀ fi ròyìn rẹ̀ ròyìn ọlọ́run bó ti wulẹ̀ kó mọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni kéèyàn ó parọ́ mọ́lọ́run ọ̀kan nìyẹn nú ẹ̀ nínú ẹ̀ṣẹ̀ ńlá àbòsí tó tóbi jù ó náà ní tọ́lọ́run ọ̀sọ kéèyàn ọ̀sọ pọ́lọ́run ọba sọ bẹ́ẹ̀ ẹnìkan wá dìde ní ìsìnkú ọlọ́run ní kí gbogbo yẹn ó dáwọ́ one thousand fún mi ah níbo lọ́lọ́run ti sọ ló fi jẹ́ wípé gbogbo àwọn àfáà wọ́n jẹ́ òǹgbìfọ̀ fọ́lọ́hún lórí àwọn ẹrú ẹ̀ àwọn èèyàn tẹ́tí láti mọ gbọ́n táwọn àfáà fẹ́ mọ sọ nítorí pọ̀rọ̀ ọlọ ni wọ́n ń sọ àfáà wa gbúdọ̀ sọ́ra ká má wàá torí ń ta fẹ́ jẹ ká wá mọ sọ ń tọ́lọ́hún ò sọ ó tóbi lẹ́sẹ̀ kódà ọlọ́run ọba fi sí ẹ̀gbẹ́ kéèyàn ṣẹbọ pẹ̀lú ọlọ́run láyé mí inú alukur'an. No ọlọ́run bá fi parí pé wọ́n ń takúlù àlàlà ìmọ̀lá tààlẹ́mú. kéèyàn ọmọ sọ téèyàn mọ̀ nípa ọlọ́run tọ́lọ́run òwí kéèyàn ọmọ sọ ẹ̀ṣẹ̀ tó tóbi ni ọlọ́run bá fi sọ pé wà mẹ́ni afúlámù mi mẹ́ni tààrọ̀ àlàlà ìkẹ́dìbà ọlọ́run bá ní kò sẹ́ni tó ṣàbòsí tó ẹni tó ń dàdà yàrá ọmọ ọlọ́run àwòká dábàbí ayé àti ìyàtọ̀ ń bẹ láàrin kẹ̀díbà àti kàdábà kẹ̀díbà ọ̀parọ́ kàdábà ó pè é nírọ́ ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì ọlọ́wọ́n bá ní àwọn èèyàn méjì kan ń bẹ wọ́n já lábòsí jùlọ nínú gbogbo alábòsí tí ń bẹ láyé òun náà lẹni tó ṣe wípé ó parọ́ mọ́ Ọlọ́hun abẹ́ni tó ṣe wípé àwọn àmì Ọlọ́hun ó pè é nírọ́ ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أو كذب بآياته àbí kò tiẹ̀ pé àwọn àmì ọlọ́run ọba tó nírọ́ ni wọ́n ka nǹkan fún nù alukur'an pé bọ́lá ń ṣe wí ní ó ní kò sí ní tó jọ bẹ́ẹ̀ wọ́n sọ fún wípé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní báyìí la ṣe ṣe nǹkan báyìí ó sọ pé kò sí ní tó jọ bẹ́ẹ̀ ó pe ọlọ́run nírọ́ ó pe òjíṣẹ́ rẹ̀ nírọ́ kò sẹ́ni tó ṣàbòsí tó ẹni tó bá ṣe bẹ́ẹ̀. ọlọ́run ọba ń sọ ọ̀rọ̀ yìí láti lè jẹ́ ká mọ ìwà tí àwọn Yahudi àti Nasara tí wọ́n wù torí pé òdodo ń lọ́dọ̀ wọn nípa anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n tí wọ́n gbé hàn wọ́n tán wọ́n nírọ́ ni. Rani ṣùgbọ́n nínú ẹ̀mí wọn wọ́n mọ̀ pé òótọ́ ni ṣùgbọ́n nítorí wípé wọn ò fẹ́ gbàtà nábì sallallahu alaihi wasallam òdodo tó hàn sí wọn wọ́n nírọ́ ni ìdí nìyẹn tó lọ́wọ́ bá fi sọ bí tọrọ wọn padà wá já sí ọlọ́wọ́n bá fi sọ pé innahu la yuflih ọlọ́wọ́n bá ní gbogbo ẹni tó bá ṣàbòsí pátá zọ́ọ̀lìmùn níbí ẹ̀rí pọ́lọ́hún ti sọ̀rọ̀ wọn níbẹ̀rẹ̀ àyà wàmọ́ ní àfúlámù kò sẹ́ni tó ṣe àbòsí tó àwọn tí wọ́n ń parọ́ mọ́ ọlọ́run àti àwọn tí wọ́n ń pe àwọn àmì ọlọ́run ọba nírọ́ àbí wọ́n ń pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọ́n wá ń ṣe bẹ́ẹ̀ pátá innahu la yuflihu zalimun ọlọ́run ọba ní gbogbo wọn ò ní jèrè jẹ̀mọ́ bẹ́ẹ̀ da ẹgbẹ́ rẹ̀ gan bá lò ní jèrè sórí gbà. So, kátó wá sọ pọ́lọ́ wọn ọba tó dá ọ ọlọ́run má bínú sí wa ìdí nìyí tó jẹ́ pé tá a bá ń ké fatia á ní ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim al-maghdubi alayhim àwọn tọ́lọ̀ wọn bá bínú sí àwọn yahudi wàlá dọ̀ọ́lìn àwọn nasara àwọn náà wá ń pè ọ́ tí wọn náà ń sá gọ̀rọ̀gọ̀rọ̀ lọ́bẹ̀ ọlọ́run sì ti pò wọ́n ní mọ̀kúbí ó ti ní wàhálà dọ̀ọ́lù solóbi jẹ́ pé oríire tó ga jù òun náà ní kéèyàn jẹ́ mùsùlùmí abẹ́lọ́run bá kó mọ́ mẹ́sẹ̀ wá kó lọ́jọ́ náà ẹ̀sìn Islam. wa yawma nahshuruhum jami'an. wa yawma nahshuruhum jami'an. wa yawma nahshuruhum jami'an àwọn àfọ onímọ̀ tafsir tútúmọ̀ alukur'an àmọ́ ní ṣe nígbà míì lérí ibi tá a bá ti dánu dúró àbí ibi tá a bá ti tá a bá dánu dúró ó ń bẹnu àwọn àfọ onímọ̀ tafsir tí wọ́n ní wọ́n láàní dànù dúró wọ́n lá sọ pé iná ula yuflih adh-dhalimuna wa yawma nahshuruhum jami'an. iná ula yuflih adh-dhalimuna wa yawma nahshuruhum jami'an. ìmáàmù nínú tiwọn wọ́n ní a tu bẹ́ẹ̀ wọ́n ní nítorí pé bá ní iná alábòsí ò ní jèrè. láyé wáwò yẹn náà wáwò lẹ́ àti fòwà yẹn ó mọ̀ náà ṣòro oúnjẹ mi ẹ́ kódà wọn ò tún ní jèrè nígbà tá a bá tún kó wọn jọ níwájú ọlọ́run wọn ò ní jèrè ńjọ náà tá a bá tu báyẹn ajẹ́pà ní dúró iná ọláyé filẹ̀ ó fọ́lẹ́ mọ́ náà wáyé ó mọ̀ náà ṣòro oúnjẹ mi ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfáà míì nínú àwọn àfọ a dúró níbi ìnáwó láyé fúléwú zọlìmún wípé àwọn alábòsí wọn ò ní jèrè ọ̀rọ̀ ti parí síbẹ̀ wàyà ọmọ náà ṣòro ọ̀hún ní tó wá dijọ́ gbẹ̀ndẹ̀ náà ṣòro gbogbo èèyàn pátápátá tá a gbogbo wọn jọ àtẹni àkọ́kọ́ tó kọ́ wáyé rí àtẹni kẹ́yìn tí gbogbo wa pátápátá ọlọ́run bá ní a kọ gbogbo yín jọ. ọlọ́run ọba yóò wá máa béèrè ọlọ́run ọba ọba tó ga ni àwọn ìbéèrè tọ́lọ́run béèrè níjọ́ gbẹ́jàlè kìyàmọ̀ ìbéèrè tó ti mọ̀ dáhùn ẹ̀ ló fi jẹ́ pé ìbéèrè lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ bàlágà. kì í ṣe gbogbo alistifam òní bùkátà pé a fẹ́ kó o sọ tí a ń bí ọ́ istifam mi ń bẹ yufidu tawbih èmi ń bẹ yufidu tahadid èmi ń bẹ afi bú yẹn ni lápèjúwe ìyẹn náà ń bẹ nínú èdè wa èyí kan kíyèsí ni bàlágà ń bẹ nínú yorùbá ẹ mọ̀ ẹ́ rí i bá fẹ́ sórí ẹ pé báyìí sẹ́ ń béèrè lọ́wọ́ rẹ̀ mi ẹgbẹ́ na ó pè ah, ah, kì í ṣe pé à ń béèrè lọ́wọ́ rẹ̀ tawbikh nìyẹn yufidu tawbikh ṣùgbọ́n bí ìbéèrè la fi béèrè lọ́dọ̀ àwọn àfọwọ́nímọ̀ balaga àwọn ni istifham yufidu tawbikh ọlọ́wọ́n bá ní thumma naqulu lilladhina ashraku àwọn eléèbó pè ní rhetoric questions tí kì í ṣe pé bọ́yá wọ́n fẹ́ kọ́ dáhùn lórí ọ̀rọ̀ yẹn ọlọ́run ní naqulu lilladhina ashraku á sọ fún gbogbo àwọn tí wọ́n pa nǹkan míì papọ̀ mọ́ lọ́hún tí wọ́n tún mú nǹkan míì lẹ́yìn ọlọ́hún yálà èèyàn bíi ẹgbẹ́ wọn ni yálà ànábì ọlọ́hún ọba kan ni wọ́n tún fi sípò ọlọ́hún yálà màláìkà kan ni wọ́n fi sípò ọlọ́hún yálà àlìjànú kan ni wọ́n fi sípò ọlọ́hún yálà omi kan ni òkúta kan ni. ọlọ́run níjọ́ gbẹ̀ndé àlìkìyàmọ̀ àmọ́ bí wọ́n léèrè. ọlọ́ni àwọn àmọ́ bí wọ́n lérò àyìnà ṣuraka okùn àwọn wa dà àwọn ṣuraka okùn àwọn ọlọ́run kéékèèké yín àwọn dà kì í ṣe wípé yìí dáhùn sọ ni ká sọ pé àwọn ò sí ń bí wọ́n wà ń bí kì ṣe tọ́lọ̀ ń bí wọ́n nu lili ìfudọ́hì láàlìlì ìfsọ́hì fún ti ẹ̀sìn ni kì ṣe ní pé ẹ̀sọ̀ ti ń bẹ́nu yín jáde. أين شركاؤكم الذين كنتم تزعمون gbogbo àwọn ọlọ́run kéékèèké yín tẹ́ ẹ lérò pé ó gbà yín lè lé àwọn dà ọlọ́run ní àmọ́ bí wọ́n níjọ́ náà. ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ọjọ́ tó lágbára ni ọlọ́mọṣẹ́ ìṣe lọ́jọ́ ọdún fún wa níjọ́ náà ọlọ́wọ́n bá ní alẹ́lkáfírí na gẹ́rù yẹ̀sẹ̀r kì í ṣèjọ́ tí ó fara rọ fáwọn kẹfẹ́rí torí pé pò dúró rojọ́ wájú ọlọ́run ọ̀ràn ni wípé gbogbo yín gan ọlọ́run kó yín jọ báyìí ó wá ń bi yín léèrè fìtínà ni ọlọ́run ní tó wáá dijọ́ náà gbogbo àwọn tí wọ́n ń pa nǹkan míì papọ̀ mọ́ lọ àmọ́ bí wọ́n léèrè ipa iná ṣùrọ̀kọ́ òkun lẹ́dí iná kún tó ta sọ́mọ́n tọ́lọ́run bá ti wáá sọ eléyìí tán ìdáhùn tí wọ́n sọ yìí kì í ṣe wípé wọ́n ń fèsì lérí nǹkan tọ́lọ́run ọba ń wí wọ́n tún wá ń parọ́ níjọ́ náà ló fi jẹ́ pé ọ̀rọ̀ àwọn àfa wọ́n ní ǹjẹ́ àwọn èèyàn tún lè parọ́ níjọba ìdá alikiyama níwájú ọlọ́run àwọn afa níbẹ̀ ni àwọn èèyàn kan parọ́ ṣùgbọ́n ìpele ìpele ni àwọn ìṣẹ̀lẹ̀ ẹjọ́ gbèdà alikiyama irọ́ tí wọ́n ń pa náà níwájú ìdáná ti ń parọ́ nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n pa òun tí wọ́n fọ̀ nígbà tó lọ́wọ́ ní àyìnà ṣúra ká okùn ọlọ́run ọba ní thumma lam takun fitnatuhum ọlọ́run ọba ní nígbà tá a bá bi wọ́n ní béèrè yìí lam takun fitnatuhum àwọn àfọnímọ̀ tafsir wọ́n tú fitnatuhum yìí wọ́n tú sí ààyè tó pọ̀ ó ń bẹ̀ẹ́nu àwọn àfọnímọ̀ tafsir tí wọ́n ní fitnatuhum jawaabuhum èsì tí wọ́n sọ níjọ́ náà àwọn àfọnímọ̀ tafsir míì wọ́n ní alfitna al-ikhtibar ay lam yakum jawabuhum inna ikhtubiru bi hadha su'al wípé ìbéèrè tọ́lọ́wọ́n bá bi wọ́n yìí fitina ni yóò jẹ́ fún wọn torí pé wọn ò ní mọ̀ dáhùn rẹ̀ ọlọ́wọ́n bá sọ pé thumma lam takun fitinatuhum kò sí ní tí ó jẹ́ wàhálà fún wọn tó ìbéèrè tọ́lọ́wọ́n bá bi wọ́n ń jọ náà lam takun fitinatuhum kò ní sí nǹkan tí ó kó dààmú bá wọn tó nǹkan tó lọ́wọ́ bá bí wọ́n ń jọ náà torí pé kí làwọn wá fẹ́ sọ wọn wá ní mọ̀ tí wọ́n wí mọ́. níwájú ọlọ́run náà ọlọ́run ní ìlà àǹkọ́lù ọlọ́run ní tí wọ́n máa sọ níjọ́ náà wọ́n lọ́ọ́ lórí irọ́ wọn tún fọlọ́ ń wàlá wọn làwọn fọ ọlọ́run ọba búra rọ́bìnà ọlọ́run ọba wa máa kọ́ náà mọ̀ àwọn ọ̀pá nǹkan mi papọ̀ mọ́ bó ti wulẹ̀ ọmọ wọn sọ bẹ́ẹ̀ níwájú ọlọ́run anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú àdísì tí ìmáàmù muslim gbà wá anabi sàlàyé ọ̀rọ̀ lórí àyà yìí anabi ní àwọn inú àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ẹjọ́ gbéde alikiyama àwọn kan ń bẹ lórí àwọn ọ̀ṣẹbọ tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn kan ń bẹ lórí àwọn tó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n mùnàfíkì ni wọ́n láàfin ṣàlàyé fún wa pé gbogbo àwọn ìpele ìjọ gbéde alikiyama ọlọ́run ó máa pa mùnàfíkì náà papọ̀ mọ́ mùmìnì ṣùgbọ́n tó bá ti wá dá àyè kan ọlọ́run ó separate ẹ̀ munafiki o ti máa fọkàn balẹ̀ pé òun náà ti papọ̀ mọ́ mùmìnì ṣùgbọ́n ọlọ́run ó separate ẹ̀ ọlọ́run ó fa àlà sí i ibi tí munafiki o ti wá ní ronú pọ́lọ́run ó ti gbà òun sẹ́yìn bẹ́ẹ̀ lọ́run ó ti yọ sẹ́yìn nínú suratul hadid ọlọ́run ni يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم يوم يرى يوم ترى المؤمنين والمؤمنات ọlọ́run ọba níjọ́ tẹ́ máa rí mú ikra. yawma tara al-mu'minina wal-mu'minat. à ń padà bọ̀ lórí àyà yìí ṣùgbọ́n akọ́fẹ́ ṣàlàyé tàwọn mùnàfíkì náà torí páwọn ọ̀sẹ̀ bọ níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama nígbà tí wọ́n bá rí ìbéèrè tọ́lọ́ ń jù sí wọn ẹ pé àyìnà ṣùràkà òkun ọlọ́wọ́n ọba ní fún mọ̀lẹ́mtẹ́kùn fìtìnà tó kò sí tí ó kó wàhálà bá wọn tó béèrè yẹn níwájú ọlọ́njọ́ náà ìlà àǹkọ́ọ̀lù wàláà ṣé ẹ mọ̀ pé bí wọ́n ṣe ń parọ́ láyé náà nù wọn ò ti gbà pàjọ ọlọ́run làwọn wà ọba téèyàn parọ́ fún pé wàlọ́ọ̀hì kọ́sàm wọn fọlọ́run búra mọ́kùrọ̀ bí rọ̀bínà ọlọ́run ọba mọ́kùnà mùsùlùkì àpá kankan pọ̀ mọ́lọ́run bẹ́ẹ̀ sì ni wọ́n pa mẹ́wàá papọ̀ mọ́lọ́run nígbà tí wọ́n ń bẹ láyé àwọn mùnàfìkì náà ìṣesí tiwọn náà wá jọ bẹ́ẹ̀ kákọ́ lọ síbi hadith imaamu muslim anabi ní sallallahu alayhi wa sallam àfàwà abu hurairah radiyallahu anhu àwọn náà gba hadithi náà wá wọ́n ní fayalqal abda ẹrú kọ̀ọ̀kan máa pàdé ọlọ́run rẹ̀ báyìí ṣé máa pa àṣàlàyé fún àánú hadith ipa nabi sallallahu alayhi wa sallam anabi ni ma minkum min ahadin illa sayukallimuhu rabbuhu bin ghairi turjuman anabi sallallahu alayhi wa sallam pé kò ní í sí onítọ̀hún nínú gbogbo ẹ̀dá ọlọ́run pátá àyàfi kíkó wọ́n dúró rojọ́ wájú ọlọ́run báyìí láì ní sóhun gbìfọ̀ láàrin wọn àtọ́lọ́run àwọn àfa ṣàlàyé bí ọlọ́run ó ṣe bá kèfèrí sọ̀rọ̀ yóò yàtọ̀ sí bí ó ṣe bá mùmínì sọ̀rọ̀ ṣùgbọ́n kó wá wa oníkàlùkù ni ó sì tiẹ̀ níwájú ọlọ́run anabi wa ń ṣàlàyé fún anu hadithi yìí hadithi ń bẹ nu tírà àfọwà imaamu muslim àfọwà abu huraira ni wọ́n gbà wá ipe fayalkol abda ọlọ́run pàdé ẹrú rẹ pé ó ti kan róò tí ó yá bọ́ síbí fayakulu ayeful bó ṣe wá nu hadithi yẹn nu. No ayé fúl ayé ayé fúlàn ìrẹ́ lágbájá ọmọ lágbájá ọlọ́run ní alam okrimk ṣé mi ò wá kún ọ lẹ́yìn ìgbà tó wà wa usawidk ṣé mi ò fi ọ́ so lórí ipò tó fẹ́ dé òde bẹ́ẹ̀ wa usawijik kódà orí ìyàwó fẹ́ láyé ó tún bímọ wa usakhiru la wa usakhiru lakal khayla wal ibila kódà mo rọ̀ fún ọ òun rẹ̀ sìn gùn bó ṣe wọ̀ tẹ́ pásìkò tiwa ń bì ní oríṣiríṣi ọkọ̀ ló ń lò rànkúnmí wà adharik mo tún mo yọ̀ǹda mo fún ọ láàyè láti máa ṣe tó wọ̀ ọ́ teras láti máa jó lórí òǹjó lórí òǹjó lórí wà tàrìbà fayakulu bala ayọ̀rọ̀ yóò ní bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe é mọ̀ pé ìpele yìí ó ti yàtọ̀ sí ìpele tàkọ́kọ́ yóò ní torí pé ó ti fèsì ọlọ́run báyìí ó ti ń rojọ́ yóò ní hi rob bẹ́ẹ̀ ni kò sí rọ́ńbẹ́ fayakul afathonanta anakamulaki ọlọ́run ní so wa ronú pó pàdé mi ọlọ́run fayakul la yóò ní òun ò ronú ẹ̀ fayakul ọlọ́run wa sọ pé inni ansaka kama nasitani èmi ọlọ́run náà gbàgbé ẹ̀ bó ṣe gbàgbé mi ọlọ́run thumma yulqathani wọ́n wọ́n ṣègbè. ngba tó ti gbọ́yìn o ti mọ ibi tọ́lọ̀ rẹ̀ ọjà sí. summa yulqa thani wọn bá tún pe ẹlẹ́ẹ̀kejì la sọ fún wayaqulu huwa mithla kabi bi'aynihi òun náà sọ ọlọ́run sọ gbogbo tó sọ fún àkọ́kọ́ náà òun náà fèsì sí táwọn náà ṣe fèsì ní kó náà mo gbàgbé ìwọ náà dúró báyìí yóò náà fayakulu lahu mithla dhalik ọlọ́run ó sọ̀rọ̀ eléyìí náà fún fayakulu ya rọ̀bì ẹlẹ́ẹ̀kẹta yẹn wàá sọ pé ìrẹ̀ ọlọ́run ọba mi amantu bik èmi gbà ọ́ gbọ́ wa bi kitaabik mo gba tírà rẹ gbọ́ wa bi rasulik mo gbòjíṣẹ́ rẹ gbọ́ wa sallait mo kírun láyè wa sumt mo gba àwẹ̀ wa mo yọ zaka wa yuthni mastata yọ ma sọ gbó dáadáa tó ṣe bó ti wulẹ̀ púpọ̀ tó yọ sá ma sọ. So kọ́lá fayokọ́lù ahuna ọlọ́run wa sọ pé ah ṣé níbí ìlú òní ti ń parọ́ ahuna ṣé níwájú wa so láàfin rí wípé àyà kùránì tó ní wọn kúrọ́ ń bẹ̀ wọn àdìsí náà jẹ́rìí sí pé ahuna ọlọ́run ò ní ṣe níbí thumma yukọ́lù lahu alhan ọlọ́run wa ní nísinsìnyí nabu asusha idan aleik àgbẹ̀ ẹlẹ́rìí dìde ilé olórí nísìn wọ́n yàtọ̀ fakar fi yóò wà máa ronú mọ́ni lẹ́dí mọ́ndà lẹ́dí yẹ́sàdù alẹ́ yìí yẹn nípa ah, ta ni o tún wá jẹ́lẹ́rìí lèmi lérí ń bí yìí fàyùkùtàmù àlàáfíì ọlọ́wọ́ bá nìkẹ́nu rẹ̀ ó padé wàyùkọ́lù lè fàkìrìhì wà láhùmìhì wà ìdọ́mì ọlọ́wọ́ bá ní ọ̀yá itan rẹ̀ máa sọ̀rọ̀ eegun rẹ̀ máa sọ̀rọ̀ ẹran ara rẹ̀ máa sọ̀rọ̀ gbogbo yẹn máa sọ̀rọ̀ fàtẹ́ntìkù fàkìrìhù ìtọ́ bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ pé kò kírun irọ́ ní pa wàláhùmùhù ẹran ara rẹ̀ ó mọ̀ sọ̀rọ̀ wà ìdọ́mùhù bí amẹ̀lìhì bẹ́ẹ̀ sì ni bọ́ bá sì kírun ọ̀hún náà gbogbo oríkèéríkèé ara rẹ̀ ó mọ̀ sọ pé kò torí tọ́lọ́run kí o wàdáyàlíkàlì mùnàfík wàdáyàlíkàlì lẹ́dí sàkìtọ̀lọ́hù àlẹ́ àwọn yìí lọ́lọ́run bínú sí so láàfin mà pé jọ́gbìn yàwó màlíkè yàmà tí la wàlà wàlà dùn. wàlà. jama ta bá gbọ́ gbogbo èyí ó yẹ ká bẹ̀rù ọjọ́ gbèdé alikiyama lẹ́lòmí ó fi máa sọ pé máa ṣe lọ òun ó fi apò wàlìjẹ́ náà ṣe mọ̀ pé àwọn ọ̀rọ̀ yẹn tako làákàyè ẹ wo gbogbo àwọn tí ó ṣẹlẹ̀ níjọ́ náà níwájú ọlọ́run ta lọ lọ́wọ́n bá bí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó mọ̀ ṣẹlẹ̀ ta ló nítọ̀hún tọ́sọ̀ pé òun jẹ́ nǹkan níjọ́ náà jọ́gbé dàlùkìyàmà so ìdí nìyí tó fi jẹ́ wípé sísọ tọ́lọ́wọ́n bá láwọn èèyàn yóò purọ́ ṣáájú ká pa ẹnu wọn dé ni nígbà tọ́lọ́run ò bá ti pa ẹnu wọn dé ọmọ mùnáfìkì kèfèrí nígbà wọn bá rí yà wọ́n parọ́ ṣùgbọ́n gbà bá ọlọ́run gbà áhùnà ṣé níbí ọ̀yà ala ọ̀yà ẹ̀pa ẹnu rẹ̀ ń gbogbo oríkèéríkèé ara rẹ̀ yóò wà máa jẹ́rìí lé lórí yóò máa jẹ́ ní tó ṣe lélẹ̀ ní tó ṣe lélẹ̀ ní tó ṣe kóníkàlùkù wa ká yẹra wa wò gbogbo ẹni tí ń sọ pé òun kírun òun ṣe gbá òun ṣàwo lójú tàwọn ẹ̀dá náà kódà kó tó fa ilé àwa gan lè sọ pé àfàìmọ́kù rẹ ni òníwà lè jẹ́ náà ló fi jẹ́ pé ọ́ dáa mọ́tànra rẹ òun fara pamọ́ fáwọn èèyàn àwọn èèyàn ń fojú ẹni rẹ wọ̀ ṣùgbọ́n wọn náà mọ̀ pé ní bí ni ọ́ ló fi jẹ́ pé nínú ẹni tó gọ̀ láyé ọmọ ènìyàn tí ń hùwà tí ò dáa ní kọ̀kọ̀ tí wọ́n ń ṣe bí ẹni rẹ lójú àwọn èèyàn yíyìn táwọn ènìyàn ọmọ èèyàn yẹn kò gbé ọdún nǹkan kan wájú ọlọ ẹgbẹ ah wọlé ẹni Ọlọ́run ni àfàìmọkùnrin náà ní wàlìjẹ náà ìwọ náà sì mọ̀lẹ́mí rẹ pé ní èṣù yàn. yàfọ̀nù nẹ́sù bíi khairan fa inni lasharul khalqi lasharul khalqi lam. òkun eékún kó nínú ọmọ mọ́nú jẹ́ kí àárín rẹ̀ àtọlọ́hún ó dáa báàrin rẹ̀ àtọlọ́hún bá dáa ọkàn rẹ̀ ó balẹ̀ nítorí pẹ́ni tí gbogbo èèyàn ń sọ pẹ́ni tí ò bá lọ jẹ́ ẹni lọ́dọ̀ ojútì. lọ ìfẹ́ torí gbogbo táwọn èèyàn lè sọ kò ju káká sọ pé ẹni ore ni ẹni ọlọ́run ni ẹni ọlọ́run kò ju yẹn lọ àlẹ́sàn kan tá fún ọ ṣùgbọ́n ẹni tí ó fún ọ lẹ́sàn ìwà àti àárín yín òkun òun fòru ṣẹ lọ́hún òun fọ̀sán ṣẹ lọ́hún òun sì máa jáde níjáde ẹni ọlọ́hún òun sì máa fìṣe síyàn gẹ́gẹ́ bíi atconness ẹni tó bẹ̀rù ọlọ́run jùlọ bẹ̀rù jọ́gbẹ́dẹ́ alikiyama tọgbẹjọ gbẹdẹ alikiyama ìyàwó ma túbú la sàrọ ìr gbogbo àṣírí ó tún jọ náà àṣírí kówó ó tún jọ náà mélòó mélòó lẹni tá a máa rò wípé a àwọn ọmọ àlìjánná ni tó sì ṣe pé nu náà ni wọ́n ti bá wọn lọ́mọ ṣe tiwa bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá fi ń sọ fún wa pé níjọ́ náà thumma lam takum fitnatuhum illa an qalu. lam takum fitnatuhum قالوا والله ربنا ما كنا مشركين níwájú ọlọ níjọ́ náà wọn ó tún parọ́ máa kú náà mùṣìríkì àpá nǹkan kan pọ̀ mọ́ Ọlọ́run pín nígbà tá à ń bẹ láyé Ọlọ́run ní unzur unzur kayfa kadhabu ala anfusihim. unzur kayfa kadhabu ala anfusihim. subhanallah. ọlọ́run ọba ọba sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́run ọba tó mọ̀rọ̀ sọ lọ́lọ́run ẹ wo sọ ọlọ́run ò sọ pé kádàbù kádàbù alálà ọlọ́run ní ń dúró ìwọ náà ò wo nǹkan ni kẹfà kádàbù alá bí wọ́n ṣe ń parọ́ mọ́ra wọn sọ wọ́n parọ́ subhanallah nítorí pé ẹ̀rọ ń pa yẹn òdodo rẹ̀ so ọlọ́run kì í ṣe ẹni téèyàn lè parọ́ fún ọlọ́run bá sọ pé òun dòrò kẹyẹ fàkádàbò. ọlọ́run bá ní òwò àwòye ni ìwọ náà wo nǹkan wọ́n parọ́ láyé wọ́n tún déwájú ọlọ́run ọba wọ́n tún parọ́ so ló fi jẹ́ pé nínú òṣèṣì àwọn kèfèrí irọ́ bọ́n bá bá yín sàdéhùn wọn ò ní í múṣẹ́. lẹ́fí wá ń ṣe mọ̀ pé ẹnìkan promise kìíní ẹ ó promise kìíní kan kò múṣẹ ẹ ó bà yín nú ntọ́ bàjẹ́ lára kẹfẹ́rí ju kọ́mọ́ má déhùn sẹ́ lọ kúfúrú gan ó ju àyè má déhùn sẹ́ lọ kúfúrú ìjẹ́ kẹfẹ́rí òǹlò lórí gbogbo aburú kúfúrú ti ń bẹ lára rẹ ìmánì lèyìn ó nílé yóò fi mọ̀ pé ah, àyẹ̀ gbúdọ̀ sí kàdéhùn torí pé o ti mọ ń tọrọ mọ látara pé o ní ìmánì ìmánì lẹ́yìn ó fi lè mọ̀ wípé bó ṣe yẹ kí nǹkan orí ni gbogbo ẹ̀ ni àtẹ̀yí tó da àtẹ̀yí tí da kò sí nǹkan tó burú lọ́dọ̀ tí wọ́n ọlọ́run ọba ní onzor kẹyìnfà kẹdàbù àlà àǹfọ̀sẹ̀hìn ọlọ́run ọba ní ẹ̀ wá wòran ni bí wọ́n tún ṣe ń parọ́ mọ́ra wọn níwájú وضل عنهم ما كانوا يفترون ما كانوا يفترون gbogbo tí wọn ń dàdà pààrọ̀ nípa rẹ̀ mọ́lọ́hún nígbà tí wọ́n ń bẹ láyé nígbà déwájú gbogbo ẹ̀ bọ́ sọnù mọ́ wọn lọ́wọ́ bí bá tí ń sìn gan wọn ò lè rí mọ́ níwájú ọlọ́hún lóbi pé jọ́gbìn ní alikiyama bí èèyàn bá fẹ́ ṣe torí ọmọ sọ pé nítorí pé ni òjò ń ṣe tọ́ lọ́hún ìyẹn ò ṣeé sọ níwájú ọlọ́hún torí pé kó wá ní ọ̀rọ̀ tiẹ̀ ńbọ̀ bá níwájú ọlọ́hún tó ní ọlọ́run mo fẹ́ ṣe tiẹ̀ ẹni ní òjò ọlọ́run sọ gbogbo àwíjàre tó ní kálukú lé ní ní ó bọ̀ sọnù mọ́ lọ́wọ́ ńjọ́ náà bá ọba ní ṣe nìkan ó gbogbo ẹni tó bá yìí ṣe ń tọ́lọ́wọ́n bá fẹ́ kó ṣe o ò tiẹ̀ tí ì ní sọ̀rọ̀ gan tọ́lọ́wọ́n sọ pé mo ti yọnu sí ọ. làwọn àfáà fi sọ fún wa wípé dídúró kó wá níwájú ọlọ́run àwọn àfáà onímọ̀ tawhid wọ́n ṣàlàyé ẹ̀ pé ṣé bí kèfèrí ó ṣe dúró rojọ́ níwájú ọlọ́run ṣé bẹ́ẹ̀ náà ni mùsùlùmí ṣé bẹ́ẹ̀ náà ni mùmìnì àwọn àfa lọ́tọ̀ọ̀tọ̀ ni ẹni tó bá jẹ́ mùmíní tóun bá ti dún wájú ọlọ́run kó tó lanu sọ̀rọ̀ báyìí ọlọ́run bó jùmọ̀ sọ pé o sìn mí mo sì gbà bá dà rẹ o ṣe nǹkan báyìí mo sì yọnu sí ọ ẹnu pé asáfẹ́ sọ pé wọn náà dúró wájú wa òun náà ni yóò kúrò mbẹ ọlọ́mọṣẹ́ ṣe tiwa bẹ́ẹ̀ níjọ náà ó bùkátà àdúrà àti kíni àti iṣẹ́ kọ́lọ́run ọba kó ṣe iṣẹ́ àlùjẹ́ náà kó ṣe ní ọ̀run fún wa. Amen ṣùgbọ́n kèfèrí bó bá ti di ọlọ́ni ọ̀ya wọn sọ̀rọ̀ kí ló fẹ́ wí ní tó sọ pé kó dédé wájú ọlọ́run gbogbo ẹ̀ lọ́lọ́run ti mà níyàwó Aisha radiyallahu anha kọ́lọ́wọ́n ọba kọ́ba ayọ́nu sí wá ní ìrò òjíṣẹ́ ọlọ́run báwo wá lè ṣírò pé ọlọ́run ó ṣèṣirò èèyàn báyìí ànábì ni manókìṣà ọ̀dẹ̀bà ẹ̀ńtọ́lọ́run bá ti lọ́láyà ọlọ́run ó jẹ̀yà èsì tó fi ṣe báyìí tọ́lọ́run bá sọ pé èsì kó o mọ̀ kó jìyà ṣùgbọ́n ẹni ni mo ti ọ ní tó o fẹ́ sọ yẹn mo ti gba gbogbo ẹ̀ irun rẹ mo ti gbà zaka rẹ mo ti yọ́nú sí ìbáàdà rẹ o ti dẹni kẹfí àlìyà sọ ẹnu kọ́kàn sájọ pé kí wọn náà fi ṣàṣẹ pé odun wájú wa ni ọlọ́mọṣẹ́ ṣe bẹ́ẹ̀ níjọ́ ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقار وإن يروا كل آية لا يؤمنوا بها حتى ọlọ́run ọba ni wà mí ní hum ó tún ń bẹ nínú àwọn tí wọ́n bẹ pẹ̀lú rẹ wà mí ní hum ó ń bẹ bá ti ń lò ó bẹ́ẹ̀ àwọn lọ́lọ́run máa ń tọ́ka síbẹ̀ tẹ́ ti ń gbọ́ nurse ó ń bẹ nínú àwọn èèyàn àwọn mùnàfìkì lọ́lọ́run bá ń sọ̀rọ̀ wọn wà mí ní ó tún ń bẹ nínú àwọn tí wọ́n rọ kiri kárẹ̀ ànábì tí wọ́n ń tó yẹ pé tó o bá fẹ́ máa ké àwọn ọkọ̀ fẹ́ wá síwájú wa mí ní ó ń nínú wọn. wọ́n máa tẹ́tí gbọ́ Quran tó ń ké báyìí wọ́n máa tẹ́tí gbọ́. ó ń bẹ inú àwọn àfọnímọ̀ tafsir wọ́n ní àyà yìí ó ń tọ́ka sí àwọn kèfèrí ìlú Mẹ́kà torí pé nígbà náà àwọn kan ń bẹ inú àwọn kèfèrí tánábí bá ti ń kí alukur'an wọn ò lọ mọ tẹ́tí máa gbọ́ tí wọ́n bá ń gbọ́ àwọn náà wọ́n máa rí wípé kì í sọ̀rọ̀ èèyàn ṣùgbọ́n kàkà yẹ kí wọ́n ronú sí i kí wọ́n sì ti bẹ̀ gbàtọ́ lọ́hùn kí wọ́n tara rẹ̀ gba islam wọn ò ní tara rẹ̀ mọ̀nà kàkà tí wọ́n tara rẹ̀ mọ̀nà wọ́n tún wá tara ẹ̀ sí nàní lọ́lọ́wọ́n bá fi ni wá mí ní òun ó ń bẹ nínú wọn. ó ń bẹ nínú wọn àwọn tí wọ́n wà á mọ tẹ́tí wọ́n mọ yọlẹ̀ wá mọ gbọ́ alukur'an nígbà táwọn ẹbí bá ń ké alukur'an. wọ́n jẹ́ àná. bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba níbi ṣe ń gbọ́ kuraani yẹn àti fi èdídí àti fi dí igbá ẹ̀ra wọn ọkàn wọn ìmọ̀lẹ̀ alukuraan kò lè wọbẹ̀ láéláé à ń bèlè ń ta ṣe pé wọ́n wàá gbàgbọ́ iye ọ̀rọ̀ ọlọ́run. bẹ́ẹ̀ sì ni ìdá tó nípọn ó ti dí etí wọn ìdá mo rò pa amọ̀dán pè ní ìdá èyí tó nípọn ó ti dí etí wọn bọ́n bá ń gbọ́ kùránì yẹn kùránì ò ní wọ ìwọ̀n kan máa gbọ́ dàára lásán ni kò ní í ṣe wọ́n láǹfààní à ń bèlè ta ṣe pé wọ́n ó gbàgbọ́ yẹn ti ń bẹ́ nú ẹ̀. ọlọ́run ọba ní gbogbo àmì ọlọ́run ọba pátá tí wọ́n bá ń rí báyìí wọn ò ní tara rẹ̀ bẹ̀rù ọlọ́run wọn ò ní tara rẹ̀ gbọ́ lọ́hùn ọba gbọ́. títí wọn ò tún padà wá mọ bára ànábì fanfa ni wọn ò mọ bá ọ ṣe gbogbo tí wọn ànábì òní gbogbo tẹ̀ ń béèrè ṣe bá ti ṣàlàyé ẹ̀ yòjáde lónàk wọn ò mọ bá ànábì ṣe fanfa ni kí n kàn mọ béèrè pé ẹ tó bá pa ànábì ọlọ́ọ̀ni ọ̀dà ni kí n báyìí ó ṣẹlẹ̀ ẹ tó bá yẹ pé o fẹ́ ká ṣe tiẹ̀ ní kí gbá o ṣe gbá ní tí wọ́n wà máa sọ fún ànábì nìyẹn. olùlẹ́bìnà káfàrú ó jẹ́ kó yé wa nínú alukur'an ipa wọn kèfèrí kur'an táwọn èèyàn kan gbọ́ tí wọ́n tara rẹ̀ mọ̀nà kur'an táwọn kan gbọ́ tí tara rẹ̀ dún lóríire bí kèfèrí bá gbọ́ àfi tọ́lọ́run bá bá fẹ́ ní í lò lóko pàápàá jùlọ àwọn kèfèrí ìlú mọ́kà nígbà náà àwọn nǹkan ń bẹ nínú wọn wọn ò tẹ́tí gbọ́ báyìí nígbà tán bá tún wá gbọ́ tán yakulu alladhina kafaru. in hadha wọ́n máa sọ pé in hadha fún wa yóò jẹ́ kò jámọ́ nǹkan kan létí wa ilà asatiru awwalin àwọn àrọ́bà tán àwọn ẹni àkọ́kọ́ ọlọ́run lọ́mọ bí o ti lọ orí jíkọ òun ni òun ló wá ń kà fún wa kò sí tí wọn pa nábì tán wọ́n pè lópìdán wọ́n pè ní wèrè wọ́n tún ní muallamu majnun wọ́n ní wèrè ni táwọn àlejò ń kọ́ ń kéw sẹ́mi kí tẹ́ bá pè yẹn ní ọ̀rọ̀ wọn takora wọn ẹ pè yẹn ń wèrè ṣé wèrè àmọ́ kí ó lẹ́ẹ̀fì lè mọ̀ ọlọ́run wá gbọ́rọ̀ wọn pé mọ̀álámù wọn ò ní mọ̀álímù ni wọ́n ní mọ̀álámù ẹni tí wọ́n ń kọ́ ni ṣùgbọ́n bá ṣe ń kọ́ tó náà mọ̀chínún wèrè ni ṣé wèrè tún lè kẹ́kọ̀ọ́ kàkàtọ́ yẹ kí wọ́n tara nǹkan yẹn mọ̀nà wọn ò mọ̀nà lóbi jẹ́ pé ẹ̀ńtọ́lọ́run bá fẹ́ kó mọ̀nà náà ní mọ̀nà làwa fi dúpẹ́ fọlọ́ alhamdulilayi lẹ́dí àdáná lè hádá الحمد لله الذي هدانا لهذا وما قلنا كنا لنهتدي لولا أن هدانا الله atúndúpẹ́ فلهم دوسي ṣe ملايا lọ́mọlẹ́yìn ànábì wa Muhammad torí pé tẹ̀fsírò wa tọdún yìí ó ń sọ ìfẹsẹ̀rinlẹ̀ ìjó lóríire wa pàjọmọlẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam pàjọmọlẹ́yìn gan ti tó wa lóríire tó ga jù ìdí tá a fi ń tẹnu mẹ́lẹ̀ yìí ó ní wípé ayé tá a wà yìí ẹ kàn rí mùsùlùmí kan ẹjọ́ ń kírun lọ́ba tún yẹ ẹ̀ tún rí mọ́sálásí mọ́ yóò ní kí ni ah, àdánwò náà ni ah, prosperity ni ah, ngbọ̀n dúró bí láti ìjọ sóhun ríṣẹ́ ngbọ̀n sì bọ́ sọ́hun wọ́n wáṣẹ́ kan fún un iṣẹ́ wo náà ni gateman ni gateman ni iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́ oríṣẹ́ lóòótọ́ <laughs> oríṣẹ́ lóòótọ́ bẹ́ẹ̀ ò bá wá kóra rẹ̀ níjànú tí ò bá wá mọ rírì ntọ́lọ́wọ́n bá ṣe fún gbàwó la wá ní ju wúrà wa sọnù ká fi gba pàǹdà la fi ń dúpẹ́ pọ́lọ́ ń ṣe wá lọ́mọlẹ́yìn anabi wa muhammad amdalima nkọ́dé amani alihama wakọ́ wàmẹ́nkàlà wàkàlà ni. ومن كفى وكفاني صلى لبعده ولمعنان على النبي الأمان يا مليه ونوره غير واني دافي لمزايا wà ṣe tó ṣe tó tọ̀nà ni máa ń já òhò àmàkúlá wà fẹ́ ẹ̀ńsọ àjánu wà fẹ́ lẹ́sàn-án màdéhùn làkínà ni tọmọ tọmọ ni subhanaka rabbil alamin ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. لا

nítorí pé àsìkò oorun ọmọ yín yí padà ẹ rí wípé ìgbà míì ń bẹ ìrun magrib ó ti lè tó kaago méje ó sì mọ́ ti lò asábà máa ń lò ó tó Ramadan ni àwọn yóò ní ti wọ̀ ẹ aago méje ò ti lò ẹ dákun ẹ já aago méje tó ló ti wọ̀ ẹ a máa ń lò ó nínú so ìmọ̀ fi aago dè é. lọ́pọ̀lọpọ̀ ọgbà a máa mú halal a máa mú wá bó tilẹ̀ jẹ́ wípé kò sí ní tó burú ká sọ pé táìmù báyìí láàmú là ń kírun lásìkò yìí o yóò ràn gbogbo jàmáà náà lọ́wọ́ láti mọ tájẹ́tì àsìkò òun ṣùgbọ́n tó bá dẹ̀ títí yí a chẹ́ǹjì àsìkò òun gbogbo jàmáà náà ó tún wọn ó tún mọ̀ ló fi jẹ́ pé nílẹ̀ Islam tán bá kọ́ mọ́sálásí tán bá ti lè yan ìmáàmù wọn ó sì tún yan muadhin pẹ̀rùnpẹ̀rùn iṣẹ́ tiẹ̀ ni àsìkò ti yí o iṣẹ́ ti muadhin nìyẹn o ní ó ní ó sì gbogbo ẹ̀ ní ó yóò yanjú yẹn so èyí tó dáa jù o ní kí ojú ọ̀run sì nìyí kò síbi tí ò sí lóun kálukú bá ti wò náà á ti mọ oòrùn ti wọ̀ á ti lè fi oòrùn lè ti wọ̀ ńgbà míì kágo méje mọ́ ti lò aago méje kódà aago méje ti lè kọjá ńgbà míì kóòrùn sì mọ́ ti wọ̀ á sì lè kí mọ́gíríbì nígbà tó ń wọ̀ bá ti wọ̀ so yẹn ni kí a ṣàkólé bó tilẹ̀ jẹ́ wípé a sọ wípé ó burú ká fagòdè tá a bá fagòdè nígbà kan tó bá ti ti yí ká chẹ́ǹjì aago yẹn hádà wàhálà ìyẹn náà lórí ọ̀rọ̀ ti ìmọ̀ àfi kọ̀ǹpútà mọ àsìkò sàárì nǹkankan ó lè má wọ́ọ̀kì nígbà míì so kọ́lọ́n kó kún wa lọ́wọ́ bákan náà ìbéèrè lórí ẹni tó ṣẹ́yún ìdájọ́ oyún ṣíṣẹ́ nínú ṣẹ̀ríà Islam n tó fojú hàn ní ṣẹ̀ríà islam lòdì sí ìpànìyàn náà ni so ti yé abáyé ẹ jẹ́ ká gbìyànjú kí yé á jìnnà sí irú àwọn kan bẹ́ẹ̀ bákan náà ìbéèrè lórí ẹni tí ọ̀rọ̀ àkíkọ̀ wípé bóò ni ẹnìkan tí ẹni àkíkọ̀ ní ẹran àkíkọ̀ yìí ṣe dáadáa èyí tó lálàáfíà jù nínú ọ̀rọ̀ àwọn àfa òun náà ní kéèyàn pa ẹran àkíkọ̀ ó ń bẹnu àwọn àfa tí wọ́n ní dandan ni ó sì ń bẹnu àwọn àfa tí wọ́n ní sunnatu muakkada sunnata kan pamọ́ ni àtàwọn tí wọ́n ní dandan ni àtàwọn tán ní sunnatu muakkada ni méjèèjì súnmọ́ra wọn nítorí pé anabi sallallahu alayhi wa anabi ni kullu gulaamin muritahinu bi aqiqatihi tudbahu anhu yawma sabihi anábì ní gbogbo ọmọ kọ̀ọ̀kan tí a pa àkíkọ rẹ̀ òun ni a fi àkíkọ yẹn dógò fún tó bá di jọ gbéjà lè kíyàmá àwọn àfọwọ́nìmọ̀ tafsir pàápàá jùlọ àfọwọ́ Ibn Qayyim al-Jawziyya nínú tírà àwọn Tuhfatul Wadud fi Ahkamil Mawlud wọ́n ṣàlàyé murtahin yẹn wọ́n sọ̀rọ̀ tó pọ̀ lérí ẹ̀ wípé ah, bọ́mọ ọba wa pẹ́ran àkíkọ bóòlù ó sì fẹ́ ṣe tiẹ̀ jọ́ gbéjà lè so ìdí nìyẹn táwọn afáàfin sọ wípé a gbọ́dọ̀ fojú rénà rẹ̀ béèyàn ò lágbára rẹ̀ lásìkò kan bọ́lọ́run bá ti bòyàn láti rí kéèyàn o a tiẹ̀ rí afárò pé ó ń bẹ nínú àwọn sọ̀hábà tó yẹ pé gbà tó dàgbà tán ọ̀pá ẹran àkíkọ rẹ̀ so ìyẹn túmọ̀ sí pé kì í ṣe nítorí ká fọ ekele mú hadithi tó sọ̀rọ̀ nípa tahnik ká fi kíní sọmọ lẹ́nu hadithi tó lálàáfíà ni ó lálàáfíà dáadáa kaulan wa fi'lan ànábì máa ṣe dáadáa ṣùgbọ́n pípèrún sí etí ọ̀tún ṣíṣe kàámọ̀ ṣe tí ó sì àdìsí ò lálàáfíà àdìsí tó lálàáfíà ni pé irun nìkan ṣe tí ọ̀tún ó lálàáfíà ṣùgbọ́n àdìsí tó ní etí ọ̀tún ìkàámọ̀ ṣe tí ó sì àdìsí ò lálàáfíà wallahu alam. bákan náà ṣé obìnrin lè fi òwú de òwú di kíni yẹn yé mi ṣe di àbí kó àwọn obìnrin máa bá ṣe máa ń pè ọ̀tọ̀ kan ni kó ọ̀kan ni dì so fífi òwú n tó fa ìyapa ẹnu lérí ẹ̀ ìtabalẹ̀ dáhùn bìbéèrè náà ládàá torí àsìkò n tó fa ìyapa ẹnu lérí ẹ̀ anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ní arábìnrin kan ọmọ rẹ̀ fẹ́ lọlé ọkọ wàkọ̀dùtàmá àtàṣàhàrùhà jẹrunjẹrun ti wá jẹ irun orí ọmọbìnrin yẹn kò sí nírun lórí bó la ṣe wá mọ́mọ lọ ilé ọkọ kó sorí tó bolo ó wá lọ bá nàbí sallallahu alayhi wa sallam pé àfọ àṣelòrò àṣàhá onírè òjíṣẹ́ ọlọ́run sáwa lè bá wábi wíìgì ká dì mọ́ lórí so lè jọ irun láti lè gbìyàn lọ ilé ọkọ anabi sallallahu alayhi wa anabi wa ni la'ana allahu liwasila wali mustawsila anabi ni ìgbéjìnà síkẹ ọlọ́run kó máa bá gbogbo ẹni tí ń so irun márùn àbẹ́ni tí ń bẹ́ẹ̀yàn kan bòun so mọ́ ẹni tó ṣe àtẹni tí ń bá èèyàn ṣe kí làánà ọlọ́run kọ́ máa bá wọn àwọn àfáà wa ní aliwasilu lọ́dọ̀ àwọn àfáà onímọ̀ fíkì wọ́n ní aliwasilu wọ́n lòun náà ní wasilu ṣáárì aw nahwihi bi ṣáárì òun náà ní kéèyàn ó so irun mọ́ irun àbí nǹkan tó jọ bí irun tó yẹ pé téèyàn bá ti rí i lọ́ọ̀kan báyìí èèyàn ó rò pé bóyá irun ni kinní yẹn wọ́n lò ní ti anabi sallallahu sọ́nbẹ̀ yẹn so lórí eléyìí àwọn àfa wa pín sọ́nà méjì ó ń bẹ́ẹ̀ nú àwọn àfa tí wọ́n ní nǹkan kan obìnrin ò gbúdọ̀ fi kún irun ẹ̀ tó bá ti fi nǹkan kan kún ó ti fọ́ọ̀lù sínú ẹni tó so nǹkan míì tó fi nǹkan míì kún irun yẹn àwọn àfa kejì sọ pé là tóbìnrin bá fi òwú di irun béèyàn bá rí èèyàn mọ̀ pé kì í ṣe irun ẹ̀ ó fi purify irun ni ìyàtọ̀ ń bẹ láàrin rọ́bùtù àti wásílù kéèyàn ó fi nǹkan de nǹkan mọ́lẹ̀ kó fi di irun kírun mọ́ bá túká ó yàtọ̀ sí kó àtàṣe ẹ̀ mọ́ irun so ìdí nìyẹn táwọn àáfàá fi sọ wípé obìnrin lè fi òwú di irun obìnrin lè fi eh, òwú wúlò ó lè fi di irun kò sí ó lè fi di irun ẹ̀ òun bẹ̀rẹ̀ àáfàá tán sọ ó lè fi rọ́bà di irun ẹ̀ so ti wà báyìí lókùrú ìgbà tó gbé tá a bá ti rí rọ́bà nbìrì àtùmọ̀ pé kì í ṣe irun ẹ̀ ó kàn fi kíní yẹn sí ọ̀ṣọ́ ni a sì rí atharu nínú ṣẹṣẹ àwọn salaf tó ipa rínú àwọn ìyàwó wọn tí wọ́n máa ń àwọn kíní kan wà téèyàn máa jáǹgbà kan bíi kíní fídì báyìí téèyàn máa fi hun bíi àwọn fìlà àti báyìí ẹ ìkó àwọn arínú àwọn ìyàwó àwọn salaf tó yẹ pé wọ́n máa fi di irun wọn so tó bá yẹ kó jẹ́ haram ni wọn ò ní fi nǹkan yẹn ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ méjì ló wáyé lórí ẹ̀ ó ń bẹnu àwọn afa pẹ̀lú hadisi Jabir tó ní zajara nabi sallallahu alayhi wa sallam imura an tasila bi sha'ari shay'an pé anabi kọ̀ kó obìnrin yóò fi nǹkan kó fi kún irun so hadisi yẹn làwọn yẹn dì mú pé nǹkan kan kó má fi kún kó kàn máa dì ní dídì kọ́ yẹ pé kó má àtàṣe nǹkan kan máa kó má fòwú sí kó má fi rọ́bà sí bẹ̀tẹ̀ ọ̀rọ̀ yìí àwọn kan mú fíìmù lọ́wọ́ ṣùgbọ́n èyí tó hàn sáwájú òun ni pé ìṣẹ̀lẹ̀ tó bí àdìsí yẹn gangan òun la máa lọ wò tọ́rọ̀ bá ti rí báyẹn lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ usulul fiqh a fìrí wípé in tó bí nǹkan yẹn ni pé ọ̀rọ̀ a fẹ́ so irun márùn ni ànábì fi sọ̀rọ̀ yẹn kì í ṣe pé ẹnìkan fẹ́ purify irun rẹ̀ tẹ́gbà a fẹ́ sọ yẹn ni ọmọbìnrin tá a dirun fún tá a wá bá a fi bíi lẹ̀kẹ̀ tá a bá a fi design irun rẹ̀ a jẹ́ pé yìí náà ti di haram náà nìyẹn so látara àdé ilé èyí tó clear sáwa òní kó bẹ̀rẹ̀ lè lò ó òwú ó lè rọ̀ ṣùgbọ́n àwọn obìnrin máa ń tún lo ọgbọ́n kan wọ́n ń pè ní Ghana weaving àbí nǹkan tí wọ́n ó máa ki òwú bọ inú irun wọn ò ní fi di irun o wọ́n á máa wọ́n ti mọ bá ṣe máa ń ṣe tó bá ti ní ìdí pé tó bá ti ní wásílù inú pípa nǹkan míì pọ̀ mọ́run ẹ̀ ìyẹn kò wọlé o ṣùgbọ́n tẹ́ pé ká fi dì í báyìí ìyẹn kò sí láì fi ń bẹ́ẹ̀ bó ṣe wá rí yẹn tálíkì àmọ́ ọlọ́run ó fi dé fíù méjèèjì yẹn ó máa lọ èyí tó bá ti kò sì mújà lọ́wọ́ so wá ní pé ìyàwó mi ò gbúdọ̀ fẹ́ kó o ti tọ̀ view tiẹ̀ nìyẹn so ti yọ abáyé hádà wallahu alam kọ́lọ́n kí o kún wa lọ́wọ́. alákọ̀ọ́kọ́ wọ́n ní sókè yẹn bá tọ́ ìkòrò nínú àwòrán nínú àwòrán tó bá lọ́rọ̀ jẹ́. bíi. wọ́n ní nìkan ṣùgbọ́n ní wàá kọ̀rọ̀ tí mo tó bá lọ́rọ̀ jẹ́. ọlọ́run ní pé wọ́n ní ẹni tó ní ìdùnnú ṣọba ìwájú kí ṣé lè ṣe ilé oko ògbóǹde ẹgbẹ́ àtẹ̀gbẹ́ kan àbí ṣé dandan ni pé kí èsì mẹ́rin obìnrin àti ìṣẹ̀lẹ̀ ọjọ́ mọ́kànlá. obìnrin tí ọkọ rẹ̀ bá kú kódà kí mùsùlùmí kó ṣe pé ìyàwó rẹ̀ kì í ṣe mùsùlùmí kó jẹ́ kírísítẹ́nì ìyàwó ẹ̀ tọkọ ń bá lè fi ilé ayé sílẹ̀ ọ̀ràn èèyàn ni. Si lókùrúgbà tóbìnrin yẹn ń jẹ́yàwó lábẹ́ ẹni yẹn tẹ́ni yẹn fi fàyè sílẹ̀ ọ̀ràn ẹ̀yàn ní fóbìnrin kò ṣòpó oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá ọlọ́ni walladhina yatawaffawna minkum wayadharuna azwajan yatarabbasna bi anfusihim arba'ata ashhurin wa ashra ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí ọkọ wọn bá ti kú wọn ó gbélé jókòó fún odidi oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá kò bá wa ẹlòmíì wa máa ń sọ pé ọlọ́mọge ló wà fún ìyá tó ti darúgbó tí ò lè bí màmá wípé òun ò ní sopó nítorí pé ìdí tá a fi ní kán sopó ni pé kán lè mọ̀ bọ́yá oyún bẹ nú ẹ̀ àbí òsòyún nú ẹ̀ ìdí kan nìyẹn nínú ìdí kì í sòun nìkan ni sọ ló fi jẹ́ kẹ́nu ṣẹ̀rí àkọ́dà kíyà ti darúgbó kéyìn ti tán lẹ́nu ẹ̀ òun náà ó sopó yóò ṣe yẹn so ọ̀rọ̀ ológójì ọjọ́ àti eyín àṣà nìyẹn àṣà yorùbá nìyẹn sùmọ̀tá pé nínú ẹ̀sìn four months ten days òun ni tẹ̀sìn sọ nìyẹn bákan náà obìnrin tí tó fẹ́ tọ́ mẹ́ẹ́mẹ́ẹ́ wò nínú àwẹ̀ kò sí láì fi bẹ́ẹ̀ ó lè tọ̀ wò ṣùgbọ́n kò gbúdọ̀ gbé sọ́hún o kọ́kàn bẹ́ẹ̀ tọ̀ ọ̀bá yáyọ̀ dùn yóò sì tún tú dànù àwẹ̀ rẹ̀ ọ̀bàjẹ́ àti ṣàlàyé ẹ̀ náà síwájú fún wa. ṣùgbọ́n mi náà oṣù ojú ọ̀run ni oṣù ojú ọ̀run láfi ka ìdá yẹn ni wọ́n fi ka ṣàtúnrántí ìbéèrè mi. wọ́n wà tá à ní dáa torí wọ́n explain yẹn a fi pamọ́ dọ̀la inshallah hmm. èyí tó bá tó bá mọ níwọ̀n nínú àwọn ìbéèrè tó ń bọ̀. ní ìjẹ́rìí alikiyama ọ̀rọ̀ yẹn mi ò lè sọ pé yes mi lè sọ pé no so ti yé torí pọ̀rọ̀ yorùbá máa lágbára ń gbà mí so alimuhim níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kò sí kò sí ìdọ́wọ́bò kankan níjọ́ náà so ẹni táwa rò pé ẹni ire ni tó jẹ́ pé lọ́dọ̀ ọlọ́run kì í ṣe ẹni ire gbogbo wọn ò rí níjọ́ náà ẹni tẹ́ ẹ sì ń rò pé báyà kì í ṣe yẹn dáadáa mùnàfíkì ni tó sì jẹ́ ni dáadáa níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama gbogbo èèyàn ló rí níjọ́ náà ló fi jẹ́ pé ọ wisdom tó wà ń bẹ̀ ni wípé gbogbo téèyàn bá ti fẹ́ máa ṣe kéèyàn máa ṣe nítorí tọ́lọ̀ ẹni tí bá ń ṣe nǹkan nítorí èèyàn ó pàdánù torí pé kò sí bó ṣe ṣe nǹkan nítorí èèyàn tó tó bá yá èèyàn tún lè sọ pé ò ṣe dáa at the end of the day o lose o tún ní rí tọ̀dọ̀ ọlọ́run náà gbà ṣùgbọ́n tó bá ṣe nǹkan nítorí tọ́lọ̀ ọlọ́run ọba yóò kí ọ bó ṣe dáadáa àwọn tó bá wá jẹ́ èèyàn dáadáa tó bá pẹ́ wọn ó padà mọ̀ wípé ah, ẹni dáadáa lẹ́ni ẹ̀ ọlọ́run ìmọ̀lù fasayara Allahu amalakum wa rasuluhu wal mu'minun ọlọ́run ni ẹ máa ṣe tiyín lọ ọlọ́run ń rí ìgbà tánábì ń bẹ láyé ànábì náà máa ń ọlọ́run máa ń fi mọ ànábì wal mu'minun gbogbo àwọn onígbàgbọ́ òdodo tòótọ́ ó rí dáadáa wọn ó padà rí so èèyàn gbọ́dọ̀ tó àníyàn ṣe lórí gbogbo nǹkan téèyàn bá ń ṣe so tó bá rí dọ́wọ́ ìdá kìyàmà bí èèyàn bá ṣe jẹ́ náà lọ́lọ́run ṣe dí pẹ̀lú èèyàn so ló fi jẹ́ pé o ò lè máa o ń jẹ bó ti wù lẹ́ ọmọ báàrin òǹkàlùkù àtọ́lọ́hún ṣe rí kó wá náà mọ̀ àwọn èèyàn tó súnmọ́ èèyàn lè mọ̀ mọ̀ ṣùgbọ́n òkun eékún kó nínú náà mọ̀ mọ̀ náà rẹ̀ ọlọ́run ọba kó tún gbogbo wa náà ṣe ọ̀la àti tóbi ẹni tó ń kírun tó ti kírun rákà méjì kóun ó tó jọ ẹ̀ ọ̀rọ̀ méjì làwọn àfáà sọ lérí ẹ̀ méjèèjì náà làárí ti wà lérí ẹ̀ kọ̀dọ́wù àti ìtìmáàmù ẹ pé èèyàn fẹ́ kí wọ́n ti kí rákà méjì rákà méjì tán máa ń fatia àti sura lé wọ́n ti kí kéèyàn tó join èyí tí èèyàn bá òun ni fatia nìkan so ó ń bẹnu àwọn àfáà tí wọ́n ní èèyàn ọ̀sán èyí tí èèyàn jẹun tí ẹ̀ pé èyí tó bọ́ mọ́ yàn lọ́wọ́ èyí tán fatia tán ké sura sí ló bọ́ mọ́ yàn lọ́wọ́ pé èyí tí èèyàn jẹ yẹn èèyàn ọ̀sán padà ó ń bẹnu àwọn àfáà tí wọ́n sọ bẹ́ẹ̀ èyàn òkè fatia èyàn òkè sora ọmọbẹ náà àfa àtàsọ bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó lálàáfíà jù wallahu alam òun náà ni pé èyàn ò ní fi sora lè èyàn máa sọ torí pé èyàn gbúdọ̀ to ìrun bó ṣe wà èyàn ó fi méjì téèyàn bá yẹn èyàn ó kọ̀ǹsídà rẹ̀ sí méjì àkọ́kọ́ téèyàn ó wà á kí méjì yẹn sí láì ní fi sora lè ìyẹn náà ń pè ní méjèèjì lànàbí sọ ànàbí ni fàmà fàtàkùn fàmà fàtàkùn fàtìmù má àdàrọ́kùtùm fàsọ́lù wàmà fàtàkùn fàtìmù èyí tó bá bọ́mọ yín lọ́wọ́ ẹ pé pípé nǹkan sì ní kéèyàn ó tó bó ṣe wà so yẹn ló lálàáfíà jù òun ló lálàáfíà jùlọ nù ọ̀rọ̀ hada wallahu alam subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.